أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف ولو وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìpẹ̀ wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn ọba kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú èyí wa kò láyàtà kìámà ọlá atukẹwà káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sí wa ikú man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tó wà fẹ́ fẹ́ dáadáa ọlọ́run fún ní àgbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bà ń bẹ̀ mọ́sà fún alágbọ́yé ẹ̀sìn rẹ ọlọ́ọ̀bà ọlá Qur'anul Karim bóyá mi ní islam gbogbo ọgbà àwọn afọ́mà pé ìtẹ́kùnlá ìtẹ́kùnlá ọ̀kan náà wà fà àgbà tá ń pè ní abdullahi ma mas'ud radiyallahu anhu ó wá ní tá ń pè ní taqwa al'amalu bi tanzil wala khawfu min jalil wa rida bi qalil wala istidad li yawm ó ní ìtumọ̀ tó ń gbọ́ yìí pé gbogbo ọgbà ń tọ́ bá ṣe ká máa wò kí lọ́nà ọba sọ kí lànà bí sọ العمل بالتنزيل ولا خوف من الجليل كما طايا جتا دون وجه ولون وبا وريدا بقليل ودي تبارك لا يكون ولون في اسيا قدير لا لا والاستعداد ليوم الرحيل كافي ما قبل ما فون اوجو بي ayé okú ọ̀run àgò ká máa palẹ̀mọ́ fójú ẹ̀yìn eléyìí náà ni ẹ̀kọ́ tí àfáàǹsálà ayé ẹ̀fún wa kí ẹ máa ń padà máa fókù yìí nínú ẹ̀ náà ni ìmọ̀ nífẹ̀ẹ́ ànábì muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ tàlẹ́ súnà òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam obìnrin pẹ́ni máa ń ṣe bẹ́ẹ̀ ń padà máa fókù nìyẹn nítorí pé kí ni oríire ayátàlkíyàmà ọwà ń bí àánú ọlọ́run ọlọ́run bá sì máa fi àánú ẹ̀ síbi tẹ̀lé súnlò jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam nígbàtí ọlọ́run bá subhanahu wa ta'ala fún ara ní sọ fún wa inú Qur'anul Karim súra kẹta tágbẹ̀rẹ̀ sọ́tọ̀ alimuran aya 31-32 ọlọ́wọ́ba subhanahu wa ta'ala oni qul in kuntum tuhibbuna Allah fattabi'uni yubikumullahu yaghfir lakum dhunubakum wallahu ghafurur rahim ọlọ́wọ́ba ni kó sọ fún wa tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run إن كنتم تحبون الله تبعني في الله فاتبعوني إني كاتلي سنة من كاسي سنة من كاسي أودي تباسي بيه الله نفعلنا بينا يدعى فرصة يجيه لينا يو الله بعد يو باسي ما فرجي باسي ما كني يعني تو عسانه عسي بداتي رأنا الله بعد ناني تلي سنة نبي محمد صلى الله عليه وسلم الله تسألوا على آيه 32 pé kò àti Allah wa rasul àníyàn máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run àti jòdíṣẹ́ rẹ̀ fa'in tawallaw tàmà tó bá kọ́ tó bá lẹ́gbọ́ fa'in lọ́la yuhibbul kafirin ọlọ́run ní fi àwọn kèfèrí ọlọ́run bá ń bẹ̀ mọ́sílá ní kèfèrí ọlọ́ba ní àmì ní islam ọ̀kan náà wọn sábẹ́ anabi muhammad ọwọ́ sọ́dọ̀ àti islam wọn jókòó wáyìí ó wá tẹjúmọ́ ànábì sẹlẹ̀ níta ń wo ànábì sáá ànábì wa pé arákùnrin yóò kọjú dà lára mi táyà bá sọ̀rọ̀ bá sọ wọ́n pé arákùnrin yóò ju rẹ̀ padà lára wọn ànábì wa máa pé arákùnrin o si gbogbo ti wọ látẹ̀ kan èmi ní sáà mo ń wòye látẹ̀ kan nítorí ìṣẹ̀lẹ̀ sí máa ṣẹlẹ̀ sí mi ni ìṣẹ̀lẹ̀ orí máa ṣẹlẹ̀ sí ẹ ó ní máa wà nínú ilé mi tí bá ti rántí ní báyìí ara mi afẹ́ gírì ara mi wà ní balẹ̀ mọ́ àfi tí bá padà wá jókòó tí ìdìbò bá rí yín ìgbà ara mi tó wá balẹ̀ lónìí mo wá wà nínú ilé làpọ̀ àwọn sábẹ́ ọlọ́kọ́ bá sanwó lẹ́sàrẹ́ mo wá wà nínú ilé mo tún wá rántí tára mi sẹ́gìrì mo ní á ah, tára mi sẹ́gìrì báyìí mo máa lè jókòó ìdíjọ́ kan lèmi náà kù tálẹ́bí ẹ̀wùfà ìbọn fúnkú ìdíjọ́ kan lèmi náà kù tálẹ́bí náà papòdà tálẹ́bí bá papòdà kò sí méjì ń bẹ àjẹ́nà ní lọ́ntì ẹ̀ ọlọ́kù sàwọn náà lọ́ba àjẹ́nà tíbi bá di àpapòdà tọ́lọ̀ ń bá sàánú ẹ̀wù sàbí kọ̀sẹ̀ kó tó bá àjẹ́nà o tọ́lọ̀ ń bá sàánú mi bá wà àjẹ́nà àjẹ́nà ipò mi ò ní dídépò tí mo wá ní kí wọ́n á wò ẹwọ dúró sábẹ́ àdìbí sẹ́lẹ̀ sábẹ́ nù la ilaha illallah ẹwọ ìjẹran ìmífẹ́ àdìbí adáké àdìbí àmbọ̀rọ̀ ìlọ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run náà màláíkà Jibril pẹ̀lú ayà tó wà nù súrọ́tù nìsá yìí súrọ́tù nìsá súrà kẹrin nìyẹn ayà 6970 ọlọ́run wà nábì Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn sọfọ́dákùnrin tí irúnkú báyà òun ní dípò tó wáyà òun ní rí ẹ rẹ̀lá ọmọ yìí tí ìlọ àwọn rọ̀súlà ní wọ́n gbà sí bá ń tẹ̀lé àṣẹ tọ́lọ́n tí ń tẹ̀lé àṣẹ ànábì Muhammad sọ̀rọ̀sọ́lọ̀ fa'ulaika ma'allazina an'ama Allahu alayhim yóò máa wà pẹ̀lú àwọn tọ́lọ́n sí ìdẹ̀ra lórí àwọn tọ́lọ́n yọnu sí ní aljanna yóò máa pẹ̀lú wọn ní nàbí yìí níbi táwọn nàbí ọlọ́ọ̀bá wà lónà wà wọ́n sì

wọ́n bí i pé ọmọ yókè Allah wa rasula àwọn wà nínú oṣù yìí oṣù yìí Rajab tí ọ̀pọ̀lọpọ̀ wa mà sí oṣù arúgbó oṣù àwẹ̀ arúgbó àwọn nínú oṣù ọ̀wọ̀ yìí tọ́pọ̀lọpọ̀ mà sí oṣù àwẹ̀ arúgbó inú oṣù yìí àwọn èèyàn wa máa hun àwọn bíbí àtọ́pọ̀ ẹ̀ sínú wa tẹ́pẹ́ ànẹ́bí sẹ́lá máa wà lójẹ́ ìgbẹ́yìn àwọn kan bẹ̀fà níbi olè wọn jẹ́gbẹ̀rẹ̀ kẹ́mù lọ́pọ̀ ọlọ́pàá níbi olè wa àjíṣẹ́rọ̀ fi yé wa ní ọ̀rọ̀ rẹ̀ pé jọ jẹ́gbẹ̀rẹ̀ kẹ́mà kọ́ máa ń fáwọn yẹn ní alkausar mu ní haudu rasul sẹ́lẹ̀ táwọn ìmá mumi tí wọ́n mumi òun kan rí àwọn àdùnmọ̀ òun kan ní tí àwọn mọ̀lẹ́kọ̀ yóò gbà sí ojú màlé wọn táwọn mọ̀lẹ́kọ̀ màlé wọn anábì ló máa dá wọn mọ̀ nítorí ìmọ̀lẹ́ àlọ́ àlá ara wọn nítorí ẹnu àánú ọlọ́ọ̀ba gbogbo àwọn táwọn kírun ọlọ́mọdé àkàfọ́ lẹ́sìn fọ́ gbogbo ààyè àlọ́ aláyẹ ìmọ̀lẹ́ ọmọ àtàmbẹ̀ ní ọmọdé àkíyàmà etí èfi dá wọn mọ̀ nípa ah, mùsùlùmí làwọn eléyìí yíyá àti ọmọ ẹ̀ka ìjọba àfihàn tí wọ́n lé wọn tí wọ́n lé wọn wọn fẹ́ kó wọ́dọ̀ àdébí sẹ́lẹ̀ tí wọ́n ní ah ummati ummati ẹ fi ah, wọ́n ẹ̀ àwọn ẹ̀rọ mi níwọ̀n ni ah, ah badalu badak nígbà tó kó láyé tán wọ́n introduce the gamis in us wọ́n kó kàtútù tó wá ẹni tí wọ́n ń irú ẹ̀ بدلوا بعدها للسهكا سهكا اللي وجنا اللي وجنا اللي وجنا اللي وجنا اللي وجنا jáwọ́ bí àwẹ̀ arúgbó tó ń gbà kò sí àdéhùn ẹ̀yọ kan tó fìṣẹ̀ ẹ̀yọ tó wá pé amiru ibi tí ẹ bá ké ó dé ni ẹ sọ̀rọ̀ ní ẹni kò sáwé arúgbó àìmọye àti ìsọ́sọ̀rọ̀ ń pa àwé arúgbó ní òrí àwé arúgbó gbogbo àwọn afáàtì mi gbogbo àwọn sílẹ̀ mi ti gbogbo àwọn afáà dáadáa gbogbo àwọn sẹ́kùn Islam gbogbo wọn ní kò sí nǹkan tí ń yá àwé arúgbó láti àwé rájà ó bá fi tíra yẹn náà ó bá fi ọkọ sínú sheet of paper ọkọ̀ àdìsí mẹ́fà ọkọ̀ àdìsí sọ́sọ̀rọ̀ Mondays and Thursdays ọsọ àbíjọjọ gbagba ọ 13 14 15 ọkọ àwọn aláàbíjọjọ gbagba àwọn ẹ̀rọ jẹ́ àbúrò méjì gbogbo ẹ̀ méjì méjì lọ́kọ̀ kọ̀pẹ́ tí ọmọ ẹ̀ fún mi lẹ́kẹ́ gbogbo wọn báyìí lónìí náà bá dé ọ̀sáàjẹ̀ ṣe náà ti di sọ̀rọ̀ àlùkùsílà ẹ̀wọ̀lì kò sí dàmẹ̀ wọ̀lẹ́ ọ̀rọ̀ ìsìlámù ìfẹ́jẹ́ bá dé ní ìjà kọló tó ní ọ̀rọ̀ lágbára ṣe máa pé àríyá ìtúdá ìmọ̀ ìyà ó dùn ilẹ̀ ṣẹ̀tà ìlú ìbá náà ń bú ebu kọló tọrọ ní dáàmọ́ fẹ́ kọ́rọ̀ díjà ni àbálòótọ́ lọ kò síjà ń bẹ atu burhanakum in kuntum sadiqin ẹmú ẹ̀rí ọ̀rọ̀ yìí wọ́n ti bá lójú dodo ni wọ́n jọ ń máa fi bá ní àmírù mo gbọ́ pé síwájú pé kò sí ìfẹ̀tíjà ẹ wo mo ní àfa ẹ̀yìn náà lẹ kọ̀kiri ìfúnra yìí o ẹjẹ́ abẹ́ láti bẹ̀rẹ̀ aláàkọ́ ẹni àwẹ̀ mondays and thursdays ẹgbà wá pé ìmáàmù muslim lọ́gbàdì sí wa ìmáàmù muslim lọ́gbàdì sí wa ó ní bẹ́ẹ̀ ni mo náà rẹ́rìí ẹlẹ́ẹ̀kejì àwọ̀ ẹ̀tọ́ monday and thursday náà ẹgbà pé mẹ́mọ̀ tẹ̀lé ló gbà ni fine ẹ̀yà bọ́ sí stage kejì session kejì kàwé ẹ̀wọ̀n thirteen fourteen fifteen àwọ̀ ìmáàmù Nasa'i ló kan wá ìmáàmù tẹ̀lé ló kejì wa òní ni àwẹ̀ arúgbó oníhò àbáwò oní ẹ̀yẹ̀gbà wẹ́ ẹ̀ bá gbà àwọn ẹnu rajab ọlọ́run fún ní omi kan eh, mu abuyẹ́dù minal laban ó fufu ju milk lọ wà á alẹ́ minal asal ọdẹ ládùn ju oyin lọ wọ́n ní rẹwà òmán ní ẹbá mi wò sáré rẹwà òmán ẹ mẹ́tí kọ́ ni ó mọ̀ sí wà náà tí wọ́n dáná kọ́ fún mo ti ẹ̀rí pé kò ṣeé ṣe so ṣeé ṣe kí ìyẹn gbẹ̀sẹ̀ sáré láì ní jànú ó ní yóò sọnù lórí ẹ̀mí ní bẹ́ẹ̀ ni àti ìtìlẹ̀ mú wáyà àti ìtìlẹ̀ máa sọnù bẹ́ẹ̀ ni mo ní kò sí irọ́ ni irọ́ ni àwọn ọ̀tá Islam ni wọ́n gbé àwọ̀ Islam wọ̀ wọ́n á ń purọ́ ọmọ Islam tábìlì ọ̀sọ́ àmọ́ ọlọ́run tó ń sàdéhùn pé inna nánú làzẹ́rì náà zikirọ̀ wà inna láòlà hafizun dájúdájú àwa la sọ Quran kalẹ̀ Quran yẹn àti sunna àti Islam ọlọ́run ní Islam ẹ̀ wa inna wọlọ́ni wọláyì wọláyì dájúdájú àdábòbò wọ́n dábòbò kùrán rẹ̀ súnà lọ́fàá kò sí dáwọn ọ̀tá yẹn ti mú ọ̀rọ̀ wá táwọn afọ́ ní gẹ̀ẹ́tù ẹgbẹ́ lè rọ̀ múná àwọn afá sọ fún wa kọ́ ìdá tó sọ wá pé al-isnadu min ad-din wọláwọlá isnadu laqala man sha'a man sha'a al-isnadu min ad-din islam ti yàrí isnadu ti yàrí chain of transmission tó ní rawahu buhari rawahu muslim ti yàrí nínú dín ara ẹ̀sìn ní òun gbára àdíjì wọ̀láwọ̀lá ìsináàdù tí wọ́n kò sí ìsináàdù làkàlà mẹ́ṣà mẹ́ṣà ẹni tó bá wọ̀ bá máa sọ pé wùfẹ́ kààlà rasulullah obìnrin wọ́n tẹ́lẹ̀ nílẹ̀ iman èdè máa wí gbogbo ayé lọ́gbẹ̀ mata kẹ́ndífẹ́ ni ìlú rẹ ni ọwà ní iman kò sínú àdíjà ní sẹ́lá kò sínú àdíjà ní sẹ́lá mo máa rántí àwọn jama nba ọlọ́kọ̀ọ́bà àsàwọn lẹ́sàárẹ̀ mo ti ọmọ nba ìdí gbà pé ìlú làwọn jà orílẹ̀-èdè làwọn jà fún àbí ẹ̀kọ́ ni wọ́n máa kọ́ síbẹ̀ kàlẹ́ndà àwọn tó bá ti every year wọ́n kọ́ síbẹ̀ ọ̀húnbìlẹ̀ wọ́n tẹ́ ní mílíọ̀nù ìmáì wọ́n máa ń pè mí fún lẹ́kṣà wọ́n bá sọ wọn pé àlejò mu wáyé ẹ bá kọ́ pé ọ̀rọ̀ àwọn wisdom ọ̀rọ̀ àwọn òkàmá pé àwọn alọ́gbọ́n kan báyìí ọ̀dùnwá mẹ́mẹ́ta pàdé bíṣọ̀ báyìí torí kò sí inú àwọn kò sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ ẹni omi ẹ̀sẹ̀ kò tẹ́lẹ̀ bí i Islam kò sí ìdí báyìí bẹ́ẹ̀ wọ́n láàyè wọ́n wo wọn ẹ̀ lórí kàlẹ́ndà àwọn kankan tí wọ́n kọ́ ọ́bùn wọ́n fẹ́rẹ̀ mílíọ̀nù ìmán lọ́n bí àyẹ̀lú àdíjẹ́ máa ń gbé àkiri pé ìràmù àmúwátẹ́kù bí ju àyè wọ̀ sàdákà kò sí muslim lẹ́nu wo àdíjẹ́ wọn gba arájáàbù yìí lọ́wọ́ ni wọ́n pa àwọn ọ̀tá islam wọ́n mi islam àwọn bá islam jà pẹ̀lú combat pẹ̀lú jà sọ́dọ̀ àwọn mùsùlùmí yìí wò sí bá jà wọ́n wọ́n islam wọ́n bẹ̀rẹ̀ sí purọ́ wọ́n bẹ̀rẹ̀ sí purọ́ ẹnìkan péré wọ́n pè ní abdulkarim bin awja ohun hadith four thousand hadith against islam against rasulullah أني حللت فيها الحرام وحرمت فيها الحلال أني حرمت فيها الحلال أنت دي حلال مصدي حرام وحللت فيها أنت دي حرام مصدي حلال أو مسلمين اللي قاك يفعلوني إلي لما وفادي بي تلو باكوا نطورو سنة تمواد بفادي سنة يواهو إمام بخاري يغاية بقبوا وفاتي بارج بان صروا بخاري لا إذا pé zindikuni àwọn zanadiq bí alẹ́dínà kára olè islamu dínan wa dáwọlá ó di wa yàrá rí tó ń gbágbá buhari jà àbí búṣe ní abúrò rẹ̀ ah, rà ọ̀tàgbà àwọn ọ̀tàgbà ni wọ́n lọ́fà ìmáàmù wáńjà ìmáàmù alubait ìmáàmù shafi'i obi já wákà kékeré kan wákà yẹn kéré àmọ́ kó nǹkan sínú ó ní kó lo olómùsí wal qur'ani mushgila wa ilmu fiqh fi ddin العلم ما قال في الدفن وما سوى ذلك وساوس الشيطان الله أكبر ọba akẹ́mẹ́ mú ṣáfẹ̀ẹ́ ìrànfẹ́ ẹ̀dí ànẹ́bí lòun àwọn ìmọ̀mù ọkọ̀kùnrin ní lákàbùtì ẹ̀ ìmọ̀mù àgbà abúfúkà Abu Hanifa ìjẹ́bẹ̀ ìmọ̀mù tó tẹ̀lé ilé ni Imam Malik ìmọ̀mù Darul Hijra tó ló jókòó bí mímbàrí alibisẹ́lá báyìí nínú àti ṣe fọ̀tàwátì ẹ̀ ìmọ̀mù ṣáfẹ̀ẹ́ olẹ́kẹ́ta òun ni ìmọ̀mù alubek ẹ̀dí ànẹ́bí lòun كواك إمام كيرين فيه إمام أحمد بن عمبل إمام أهل السنة والجماعة ولو معك بقوة náà ń ṣàlùwẹ̀ ní kúlù olóhùn tí gbogbo ara ti wá rí gbogbo ìmọ̀ tí máa mú wá tí máa mú wá sí wọn kùrán tí òbí dá sí kùrán mú wá mùsùlùmí ń ṣẹṣẹ́ gẹ̀lẹ́ kù ilẹ̀ hadisi afẹ́tọ́ tí wàá mú hadisi wá hadisi wá ó di hadisi yẹn wọ ilmu fi dín àti máa gbọ́yé pẹ̀sì hadisi wọn wá alẹ́ ilmu máa qala fi onáà ní tó gbogbo àdáfẹ́nà fúlàn àn fúlàn àn قال kọ́ra kọ́ra rasulullah sallallahu alaihi wasallam almomin lilmomin kadbuniyan tí wà ní rawa o muslim rawa o buhari rawa o tirmidhi ilé ìrọ̀ gbogbo àdísì wọn mú pa ọ̀rọ̀ rajabu wa wọ̀lá ìrọ̀ ni wọn wá tó wá dúró lórí ọ̀rọ̀ pé rajabu nìkan pé àwẹ̀ nìkan ó di wọ́n tó wá máa ròyìn rajabu yẹ bí ẹ̀kọ́ ju fún ramadan lọ ìrọ̀jà bìrẹ̀ àwọn ọ̀rọ̀ wọn burú gbáyé jáyé wọn á tún wá sọ̀rọ̀ burúkú kan ọ̀rọ̀ burúkú wọn yára kò nìkan bẹ́ẹ̀ nígbà jẹ́rà kí báyìí tí wọ́n ń ta ní àpẹ́ ní lọ́rin bẹ̀rù ládùúgbò àwọn aláàbí yìí bàbá wọn ń ta síra síra yẹn wọ́n pè ní màdìmọ́ barakat màdìmọ́ mọ́tò barakat wọ́n ń ta síra síra yẹn tíìpù sẹ́ńtì náírà pé wọ́n ta káàkiri báyìí wọn yára kò nìkan jẹ́ Abdullahi bin Sultan ẹ̀wọ́ kọ́tọ́ yáyìí ọlákùnrin yẹn fásitì ni ọmọtí ni ozi náà ni kì í kírun láyé àrẹ́bí sísẹ́lá mùsùlùmí rẹ̀ onínú àdébí wọn sí wáàsí fúkọ̀ gbọ́ àdébí wọn bínú sí nítorí wá kú àdébí ni ẹnìkan yóò gbọdọ̀ bí débi kò jẹ̀lẹ́dà rẹ̀ o ẹgbọdọ̀ débi òkú rẹ̀ o nàkà ó bá gbọ́dọ̀ kú ìyàwó ẹ̀ bá ti kú tó tàbí wàá fi Abdullahi bin Sultan báyìí ọkùnrin ó gbàdọ̀ àdébí sójú rẹ̀ yìí àwọn sàbí mọ́tò ẹbí lójú ó tẹ̀lé àlẹ́bí ó tẹ̀lé àlẹ́bí ó tẹ̀lé àlẹ́bí nígbà tí wọ́n lọ kò wá fi ojú ẹsẹ̀ lélẹ̀ nítorí àwọn tíra àwọn mọ̀tò fún yín tíra àárọ̀ tó ń gbé káàkiri fún yín wọn ni kò fọ ojú ẹsẹ̀ lélẹ̀ àwọn àtàgbà kò níbi ń tẹ̀lé báyìí ń bẹ́sẹ̀ yẹn lọ́kọ̀ọ̀kan báyìí àwọn àtàgbà níbi ń tẹ̀lé báyìí wọ́n á débẹ̀ àlejò lọ́wọ́ akínú sí orí tẹ́ nígbà tí wọ́n ń gbé òkú yẹn sínú sàárè ànábì wa rẹ́rìn ànábì wa rẹ́rìn músẹ́ ah, àwọn ọ̀rọ̀ yìí sí àwọn sàárè lè mà nígbà wọn darí wọn ni yá Rasulullah má bínú wa ní àwọn béèrè mẹ́ta kẹrin aláàkọ́ ẹlẹ́rìí pẹ̀lú lọ́bi sàárè ẹgbẹ́ ẹlọ́bi òkú Abdullahi bin Sultan àwọn àbúrò lọ èyí náà lẹ kọ́kọ́ lọ làwọn àfi tẹ̀lé yín ẹlẹ́ẹ̀kejì ẹtí wọn bọ́rọ̀ rẹ̀ ti ń ṣe yín lẹ́mà ní sèmi náà lẹ́mà aláàkọ́ mo ní ìlọbi sàárè ìlọbi òkú rẹ̀ ọlọ́run lọ pa àdúgbò láti pé ń gbọ́dọ̀ ń gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kírun lẹ́yìn rẹ̀ lẹ́yìn mi mo fi tètè lọ ẹlẹ́ẹ̀kejì tí mo fi kókó ẹsẹ̀ tẹ̀lẹ̀ àwọn màláìka wà lójú gbogbo ojú ọ̀nà yẹn tí bá ní kí n fojú ẹsẹ̀ tẹ̀lẹ̀ máa tẹ màláìka mọ́lẹ̀ ọwọ́ àyè tí mo rí tẹ̀ náà ni àbí kókó tẹ̀ mi tẹ̀ hùn ẹ̀ẹ́dùn lọ́wọ́ pé bó làwọn sàbí wa ń tọ̀ ti fẹ́ bèèrè àgbò làwọn sàárè wọn ń tọ̀ wọn ẹlẹ́ẹ̀kẹta ńgbà wọ́n fẹ́ gbé sínú sàárè bó ti tíra àwọn nìyẹn wọ́n léwo mọ̀júmọ́ barakat ẹ bá lè bá rí inṣàlá àwọn òbí ni wọ́n dùgbà ọkọ mi nì ọkọ mi nì ń kálukú ń dùn àwọn alì ọ̀rọ̀ lóbi lọ ìyàwó rẹ̀ kó sọ fún wa ní tí ìṣe wọ́n sì wá lọ sílé rẹ̀ wọ́n á kalẹ̀kùn lé rẹ̀ ìyàwó ìbá ní tàlí kalẹ̀kùn fásitì tàlí kalẹ̀kùn àpòkì ní àdébì lọ́nà wa wà báyìí báyìí báyìí onígbà ara kò kú sí èyí náà mọ̀kọ́ mọ̀sí ẹ̀kọ́ sì dání kékeré èdè gbogbo yọ gbà rẹ̀ rájà ìdè ládùá kìtìmáàtì nítorí ẹ̀rọ lọ́n fi ṣe aláẹ̀ fún anábì ní ali ọ̀rẹ́ àti pé ìyàwó rẹ̀ kọ́kọ́ ládìá wà lóko wákọ́ wa náà káwọn náà máa sí ìrọ́ tó pa fún inú ọjà mi nù ẹ̀dá kù ìrànwá wò mẹ́ wò sáwó ti ṣe àti ọlọ́mọsọ wa ní ọlọ́ba ọ̀pọ̀ bá ń kọ́pọ̀ bá lọ jàrá wọ̀lẹ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọ̀fọ̀sù yìí lóru twenty seventh wọ́n ní náfìlà yẹn wọ́n pè ní náfìlà israel mihraj irú náfìlà tálẹ̀ bí yíyan tó fi lọ ìrìn àjò israel mihraj báwọn náà fẹ́ rìnrìn àjò yẹn ni kò yé mi tó ló fi náfìlà yẹn kò yé mi tó lẹ́yìn náà kò sí ẹ̀rí pàtó pé twenty seventh ni ìrìn àjò yẹn wáyé ó bí yé wa ọlọ́ọ̀bà mọ́tà àfọ̀rọ̀ yé wa pẹ̀lú ògùn ọlọ́ọ̀bà adùnmọ̀ sàlàyé ọmọ ìyá mi ní islam tó bá ń jẹ́ ẹni máa gbàwẹ̀ mondays and thursdays máa gbà á àmọ́ abáfẹ́ gbàwẹ̀ rájàbù kò sí nígbà tí gbàwẹ̀ rájàbù kò sí oṣù tí ń bọ̀ ọkọ̀run ti bá wa láyé oṣù ṣàbáàn la máa gbàwẹ̀ tó pọ̀ àwọn sọ̀hábà àdúrà ló máa ṣe nínú oṣù yìí pé Allahumma barik lana fi rájàb wa barik lana fi ṣàbáàn wa balighna Ramadan tó tún bá ti léwọ́n mọ́tà dúrà yẹn ọlọ́run bá fàlùbákà sínú oṣù rájàb fún wa oṣù wasalaamu alaikum wa rahmatulahi wa barakatu àwọn tí wọ́n ń dáwó láti gbé kí ètò ìmọ̀ ọlọ́kọ̀ wà sọ́lẹ̀ sọ́rí àwọn tí a ti máa dá kárìbá pé ọ̀dà kéjì má bàa dúró náà aláàjì wa fáwa Suleiman Ibrahim máa fún fífi fífi náírà ọdún náírà ló fún wa ní mama banawa ó fún wa ten thousand naira ọlọ́wọ́ bá sọ àwọn ẹni ilé ẹ̀sán rẹ̀ àwa náà kálípà sínú àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ sọ gbogbo wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam tula. oníbẹ̀rẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún yín wá ní ẹ̀dá kun òun fẹ́ kẹfún dáhùn ìbéèrè yìí òun gbọ́ pé tí èèyàn bá ronú adùn àlùwàlá rẹ̀ ti dá ìyàwó méjì lòun ní lẹ́yìn ìgbà tí òun ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì nìyá lé òun tó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sóhun gbogbo bí ṣe wọ́n ń ṣe dáadáa sóhun tó náà kìí gbà fóhun súnmọ́ òun àfijọ́ tóhun bá fẹ́ ọ̀pọ̀ ọgbà tóhun bá wà lọ́dọ̀ rẹ̀ tóhun bá ń lọlé bóyá òun tó kí lójú ọ̀nà ni òun wà wà lórí mímọ́ sábà wá sóhun lọ́fẹ́ pé ah, kóbìnrin yóò ti gbà kí n súnmọ́ òun ti má délé òun ó tún wá kú ọ̀kọ̀ ọlọ́wọ́ fún àdọ́wà rẹ̀ náà ọlọ́wọ́ fún sùúrù dáadáa oníṣe dáadáa tí èjì kọkọ̀ òsùnmọ́ ayìnà dáadáa dáadáa sí dáadáa alájìdí máa fi alájìdí kò sí dáadáa kankan ẹ́ ó di ọlọ́wọ́ bá kó wà obìnrin náà aburú bá ní kóbìnrin máa kọ orú láì bíbí tí bá ń áìdọ̀ lọ́wọ́ tó bá òjìṣẹ́ ọlọ́run yóò pẹ́ tó bẹ̀rẹ̀ bá ń bẹ́ẹ̀kì bread lọ́wọ́ ẹ̀rùn tó bá ti gbé bread ẹ bá ti ṣe kéde oven tẹ bá kó bread sílẹ̀ ó ní iye minutes bread yóò lò tẹ́lẹ̀ kó dáre tó bẹ̀rẹ̀ bá ń bẹ́ẹ̀kì bread lọ́wọ́ tó kọ̀ ẹ bá lọ fẹ́ súnmọ́ kó fi bread yẹn lọ kó jóná kọ́dọ̀ kọ́ lóhùn ó di àṣọ obìnrin òṣèré dáadáa lẹ́yìn náà ipe tí ẹ bá sábà rárá tí ẹ bá ronú àdùn àlọ́ ara rẹ̀ já bí ẹ bá jẹ́ dérí yẹ èyí tí a sábà ní ah, àṣìmáwíwí bó ṣe wí kọ́lẹ̀ wíhùn ó di wà tí ẹ gan kò wọlé tó kò wọlé tó ó fi gbà á níyànjú kọ́lé bá fọkàn sí àlọ́ láti àti ni ó di wà ó fi gbà á níyànjú nìṣó tí ẹ bá sálọ àlá tó bá ronú àdùn àbí wá fọ tó bá di mọ́yàwó ẹ tó bá di mọ́yàwó ẹ gbogbo eléyọ̀ já àlọ́ àlá anábì máa fẹ́ ló kó ìyàwó ẹ lẹ́nu tó bá sálọ àlá ó di wà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà so léyìí tó pé irun gbà kóbìnrin ti gbà kí n kọ́ ló kó súnmọ́ kò kò bàlọ́ aláìjẹ́ kò lè bàbá àbákọ́ máa fọkàn síbẹ̀ obìnrin yẹn kọ́ kìlọ̀ fún obìnrin lẹ́nu máa kó bá wọn a lórí irun ó di wà kọ́lọ̀ kó sànù wà. ìbéèrè tó tẹ̀lé oníbéèrè ní ẹ̀dàkùn òun fẹ́fẹ́ bóun náà English tọ́ obìnrin ló ní ó ní òun sọ fún colleagues òun kan wípé tó bá fẹ́ kírun ní fi ń ní pé kó bo gbogbo ara especially ẹsẹ̀ rẹ̀ colleagues òun wá kò sí ó fẹ́ fún tó lè báàkì ọ̀rọ̀ rẹ̀ ọkùnrin wá fẹ́kẹ́ bóun sọ ẹ̀rí ní orí kìtàbà ti súnmọ̀ bẹ̀ ní English so that you will understand the complicated Yorùbá. tó alhamdulillah the conditions of salat are nine You have nine conditions of salat among that conditions are to cover all your body for a woman aura titulu aura the woman should cover all her body except the face and the arms or, or the palms So if you go against one of the conditions, your salat is invalid. So that sister should try to know that covering all the body while praying in, for a woman in Islam is compulsory. It's one of the conditions of salat. We have nine conditions. And covering all the body for a woman except the face and the palms. So it's compulsory. The Quran says, خُذُوا زِمَتَكُمْ إِنَّ كُلِّ مَسْجِدٍ You should try to have your zina on wherever you are praying. And Allah subhanahu wa ta'ala commanded that we should kulli azwajik wa banatik wa nisa'i munibinna alayhinna min jalabibihim. That's the Quran. The Rasulullah told Asma bint Abi Bakr, Ya Asma, don't you know that if a woman has reached maturity, uh, that no, no part of the body should be seen outside except the face and the thumbs. So these are the Kitab and Sunnah which shows that. Wallahu ta'ala alam we pray Allah to guide everyone of us and bẹ̀rẹ̀ wọn ọba kó fi mọ̀nà tààrà kó bẹ̀ gbalẹ̀ fún ọlọ́ba èyí tí a tó lè dé nígbà kalẹ̀ fún ọlọ́ba tẹ́mi sí ìgbà fojú ọlọ́ba sànù wà láàtà